الحمد لله والصلاة والسلام على رسول الله <clears throat> محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله سبحانه وتعالى أترى الكلام في كفن محمد صلى الله عليه وسلم أتعن الصحابة الكرام àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn lẹ́yìn eléyìí láti máa tẹ̀síwájú nínú lámìyà afa ibn al-wardi rahimahullah a máa gbé láti ilé ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ pé اعتزل ذكر الأغاني والغزل وكل الفاصل وجاني بمن هزل ودع الذكرى لحياه السبا تطلع شمس الضحى وإذا ما مات يسرى أني اعتزل ذكر الغواني والغزل من بوامي اعتزل ذكر الأغاني والغزل أني اعتزل في سلة مدى قبما يغفون ذكر الغواني أرنقى أوان الغواني دم غانية tánípè ní gọ́níyà òun náà ni ọmọ obìnrin tó rẹwà tó fáyìn wọ́n ń pè ní gọ́níyà látara wípé pẹ̀lú ẹwà tọ́jú ẹwà ìpìlẹ̀ tó wà lára rẹ̀ ń òbúkátà sí kótósẹ̀ máa lo makeup àbí kótósẹ̀ máa múra bákan mọ́kọ́ á máa fi àlékún ẹwà kún kọ́ máa wá nǹkan tí ó máa jẹ́ àlékún ẹwà rẹ̀ járe gẹ́gẹ́ bí wọ́n máa ń pe ilé náà ní mọ́sánná nítorí pé téèyàn bá ti wà ń bẹ̀ kò bùkátà sí ilé wọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ láti mọ́ bùkátà sí kí ló wà ń tàbí kí ló wà ń bò míì náà ó ti yé báwọn nísìnyí ṣe irú ẹ̀ náà ni kí ni òun náà ni alùpùpù wa ní tàǹsán lọ́wọ́lọ́wọ́ yìí àwa nínú ẹgbà wa mi àgọ́ọ́ni oníkíní o òun ló wà ń bẹ̀ kí láń pè ní àgọ́ọ́ni jámù ògùnìyà ògùnìyà kí láń pè ní ògùnìyà òun náà ni ìdùnnú kọrin àbí ká kọrin lọ́nà tó gbà dáa àfa tájù zẹ̀bídì tọkọtìrà tá ń pè ní tájù làárù la ní látara ògùn níyà tí jámù rẹ̀ ọmọ jẹ́ àgọ́ nìyí òun náà ni ìkànnù àwọn àfa tí wọ́n ń pè ní abul faraj hmm? alasubahani tọkọ aliagọ́ni rẹ̀ wọ́n ní tí pé tíra rẹ̀ ní aliagọ́ni nù tíra aliagọ́ni yìí ọ pẹ̀lú àwọn àgbàlagbà tíra táwọn tó bá jẹ́ onímọ̀ tá máa ń pàkíyèsí yẹn sí pé kéèyàn ó kà torí pé ní ó dáa púpọ̀ láti tún ẹnu yẹn sí gẹ́gẹ́ bí ẹ̀ńtọ́fẹ́ máa sọ lárúbáwá ó sì dáa púpọ̀ láti fẹ ìròyìn yẹn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jẹ́ káàtì àbí múnṣe àbí kọ̀tì lẹ́bi àrọ́dà yẹn kó na mùfàwí ẹ̀ mùfìlẹ́kọ̀ tó ti yé báyìí nìsín tó ká má bàbẹ̀ náà gùn nígbà míì sì ní alùpùpù níyà tí jámù rẹ̀ ń jẹ́ àgọ́ níta nípínlẹ̀ nùsùlùmí yìí náà òun náà tún mọ tó mọ obìnrin tó bá rẹ wà bákan náà hmm? yọ àbí àgọ́ ní ìdàrí ìmọ̀ tún mọ jámù rọ́níyà lẹ́ǹkan sí rọ́níyà yẹn yọ àmọ́ tún mọ obìnrin tó bá dà wọlé gọ́tàl kí náà ń pè ní gọ́tàl òun náà ni kí ọ̀rọ̀ tó rọrùn ọ̀rọ̀ tó dẹ̀ nítumọ̀ àti ní gbólóhùn kọ́ mọ wáyé láàrin ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin ká máa fi sọ̀rọ̀ ara ẹni ká máa fi kiri ẹni tó rí bẹ́ẹ̀ díkìrọ̀ wọ̀ wá ní ọ̀rọ̀ nípa ọmọ obìnrin tọrẹwà ọmọ obìnrin tó fáyìn ó ní gbàgbé fọ́ọ̀mù ilé káàkiri wọ́n ní gọ̀zálì kọ́mọ òpin ní à ah, mẹ́rìndì wo ní kọ tí ó fáyìn lójú rẹ̀ tí ó wù lẹ́mí rẹ̀ gbàgbé ẹ̀ ẹ̀ àtẹ̀sí gbé e lẹ̀ wákùnrin fásilà ńtọ́bájójúlówó ọ̀rọ̀ ọ̀rọ̀ tí máa ń jẹ́ ọ̀rọ̀ àti òpinya láàrin òtó àti òdodo òun ni ọmọ sọ wàjà ní bí mẹ́rin hazan ẹ̀ńtọ́ bá jẹ́ oníyẹ̀yẹ aláwàdà abúlé kí ni òní òye ti ó rí pé alifásúlù àti alihazan yìí ọlọ́ọ̀lọ́ nùsúrà fún lọ́nà kùrán nísàtò sọ́ọ́rì kí lọ́lọ́sọ ọlọ́ni ìnáwó làkọ́wọ́ló wà mẹ́hùwà ọlọ́run fi ń kí alukóran ni ife alukóran tó lọ́wọ́ yín tá a fún yìí làkọ́wọ́ló fásulù ọ̀rọ̀ tó fẹ́ sí òpin yà láàrin tí ọ̀dà àti ni sábà ti gbọ́rọ̀ lẹ́ báyìí ní tó bá ti sọ òun lábẹ́ ọmọge bírò orí kan bá lọ títí sálùkọ́ àti bàtí mú dájọ́ kan wá sálùkọ́ àti lóṣèké ni òun ẹ̀bẹ̀sẹ̀ múlẹ̀ oye wà máa hùwà bíi hazan kìí sọ̀rọ̀ yẹ̀yẹ́ kìí sọ̀rọ̀ àwàdà kìí sọ̀rọ̀ tí ò nítumọ̀ so alimizah àti alihazan ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì alimizah kájọ máa fira wa ká máa fira wa gbẹ́fẹ̀ hmm? ká máa ṣe ìjẹrun láàrin ara wa yàtọ̀ àwọn àbúrò mi lọrin wọ́n ní wọ́n ṣe ìjẹrun <laughs> kí ẹ̀ máa fúnra yẹn láwọn ọwọ́ tó lágbára nù ni ati alihazan kí ni ìyàtọ̀ láàrin méjèèjì afa atadu zabi dílẹ̀ kan sí nígbà tó sí ìyàtọ̀ láàrin méjèèjì ó sọ wípé alimizahu tiẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ṣe wípé béèyàn bá sọ kò ní sí ìnínílá níbẹ̀ nígbà táwọn tó ń fira wá sáwàdà àmì bá jẹ́ alihazadu tiẹ̀ tí bá sọ tán òun tó máa nìyàn lá yọmọ jẹ́ kí ni yọmọ gúnyàn díẹ̀ gún ni pé àyíká wá sọ sí mi yọ wá pọ̀ sóye so níbi intanka lọ́wọ́lọ́wọ́ yìí àfa ẹ̀dìgbé ní méjì ló dà papọ̀ nínú méjì yìí alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀zí oyún gbé ilẹ̀ oyún ọ̀yàn lódì oyún fílẹ̀ yà fún un ẹlẹ́ẹ̀kejì oníwákùlì fásilà èyí ò náà ń pè ní mẹ́láwù alifárọ̀ lọ́dọ̀ àwọn ní tẹ̀rìbíyà nọ̀dọ̀ríyà tẹ̀rìbíyà ni èyí ló wà nísìnyí ṣe pé ní àtẹ̀tẹ̀yìrú àbí àtàtìrú bá dà tẹ̀tẹ̀yìrú àtàfíìrù báàdà àtàtọ̀hìr àtàfíìrù káfíyàn ní pẹ̀fọ́ọ̀mù báàdà àtàtọ̀hìr nígbà tá a bá fọ ọmọ tán so méjèèjì ń lọ gbọdọ̀ pé tá a bá ní mọ́tì báyìí mọ́ a kò ní ìgbọ́jọ́ mọ́ pàrọ̀ rẹ̀ ó ti yé báwọn níbi so òṣùlùbù kùrán òun náà ní mẹ́tọ́dù yẹn iná ní àfáàní ìpinnu lọ́kọ́ gbé wọlé nínú ọ̀rọ̀ orin yìí bákan náà ni pé nígbà tá a bá ní wàjá ní mẹ́ni àzálà ẹni tó ti pé ní ọlọ́rọ̀ yẹ̀yẹ́ ọlọ́rọ̀ àwàdà ní máa ṣe adọ́wọ̀ẹ́kẹ́ adẹ́rìn kò tó nínú wáyé láyé tiẹ̀ a ní òfin ilẹ̀ ọ̀dà kí lọ́mọ sí kámọ̀ sáwàdà mọ́ rárá tó ṣe lè wọ́ ọmọ ni kì í ṣe mọ́ sáwàdà mọ́ là ń sọ kì í ṣe kí ni o kì í ṣe mọ́ ṣe àwàdà mọ́ àwàdà náà ní ìpín tiẹ̀ náà nínú ayé èèyàn tí kí ni o tí èèyàn máa ṣe dúpẹ́ níbi àṣọlá lọ́jọ́ kan ànábì sọ fún ìyá arúgbóbìnrin kan wípé láàyè dùkúlù nìjánná ta àjùmọ̀ arúgbó kan ò ní wà nìjánná à ànábì àwọn táwọn wájú àgbàlagbà yìí kọ kànfà ànábì bá wọn sáwàdà ní níta ànábì sọ bẹ́ẹ̀ ni pé ní ọ̀dọ́ ni ń kálukú ó fi wà nìjánná kò sẹ́ni tí ó fi arúgbó ara ṣe kí ni ó ṣe wà nìjánná níta ànábì sọ nù ni tó bá ànábì bá sáwàdà láàyè kúlù fi nìza ẹni ilẹ̀ ha òdodo náà ni ó sọ níbi àwàdà rẹ̀ ti máa ṣe lọ́jọ́ kan náà bákan náà ọ iná hamiluka alábàládìnnà kọ lágbájá ọmọ ràkúnmí lábì ọ̀gbìn ọmọ ràkúnmí láfún ọ̀tọ̀ ogun wọn ni ànábì ọmọ ràkúnmí òun ó lọ́mọ ràkúnmí ti tó tí ó lè gbé òun ẹ̀dá fún ànábì níta ànábì sọ ni pé ní àti ràkúnmí ńláńlá tí èsì kí wọ́n bí òun náà ni ẹ̀ẹ̀dá òun ni wọ́n bí náà ni ó ti yé báyìí nísìnyí sọ àwọn àwàdà bẹ́ẹ̀ láwọn ẹ̀kọ́ yọ ọmọ ògúnrí wa àwọn tó kù kátà síkà báwọn sàwàdà ká báwọn dọ́wọ́ kẹjú ọmọ kékeré àtòbìnrin àmọ́ kò gbọdọ̀ pọ̀ jù tòun ti bẹ́ẹ̀ náà alimami ṣàfihàn rahimahullahu ta'ala nínú àwọn orin wọn tí wọ́n kọ síbòmíì táàkà nínú díwánu wọn tí àkàndọ̀ òní ẹgbọ́n tí mọ́mú sọnù mọ́mú ni àfíìdì tọ́ba àtàlímà kìdúdà bíljédè rọ àtàn bíjédè wàhálẹ̀ lẹ́hìn. بشيء من المزح ولكن إذا أعطيته المزح فليكن على قدر ما يعطى طعام من الملح على قدر ما يعطى طعام من الملح أني طبعك المكدود àdámọ̀ rẹ tó o ti kó o sí wàhálà tó ti ṣiṣẹ́ rẹpẹtẹ ó ka eléyìí ó ka tọ̀hún ọbọ̀ sí yìí ọbọ̀ sọ̀hún ó sọ̀pọ̀lọpọ̀ wàhálà ó ní o ṣe láǹfààní hmm? rọ àtàn ṣe láǹfààní kó òun náà sinmi wà á lílu bí ṣé yìí mìíràn mẹ́sẹ̀ wá sí kí ni o àlílíhù fún un ní nǹkan tí ó mọ fi gbàgbé wàhálà kó lè pè bẹ́ẹ̀ kọ́mọdé àlẹ́ àlátù àbí oníkó fún un ní nǹkan kọ́mọdé àlẹ́ òrùlálà àti kíní kejì ni minel mẹsìlì látara ìbánisàwàdà ní ọjọ́ jẹ́ so àwàdà ń gbà míì mọ ọgbọ́dọ̀ mọ gún wíwá fún ìsìn náà sàwàdà tó ń lọ rẹ̀ rìn tọ́mọ̀ wá jẹ́ gbogbo ògbà tọ́ba ti di gbogbo ògbà ìmọ̀ bá ayé bàjẹ́ lára yẹn ìkàkùn ẹni tí wọ́n kọ̀rọ̀ rẹ̀ kún ẹni tí wọ́n fọhùn náà lọ́wọ́ ìmọ̀ bá jẹ́ táwàdà bá ti pọ̀ jù ní ó ti báyìí wàlákìní ìdá àtọ̀ ìtàhùn ara rẹ ìsinmi ìsefàájì ìdọ́wọ̀ kẹta wí jẹ́ kó ṣe wípé ní àwàdà tó ọfẹ́ fún aláàkọ́dúrì mọ́ yòrùtọ̀ tọ́ àmú mìnàlì mélèṣe ní dèdè tán máa ń fóúnjẹ nínú iyọ̀ náà ní kò jó jẹ́ iyọ̀ ní káwàdà ó jẹ́ iyọ̀ ní kí ìsefàájì ó jẹ́ nú ayé rẹ̀ tí ọba ti pọ̀ jù ní oúnjẹ kí ni ó ṣe fún un ṣé èèyàn lè jẹ́ yorùbá kan ife ọlọ́lá ni mí ọwọ́ torí ẹ̀kọ́ yọ̀ fẹ́nu <laughs> ọ̀fẹ́ tẹ́nu ni ọ̀fẹ́ ti kíni ọ̀fẹ́ tẹ́ àbá àtọkọrin yìí bàdá ànẹ́tùmọ̀hù ọbẹ̀rẹ̀ orin rẹ̀ ọbẹ̀rẹ̀ kàṣídà rẹ̀ bí tàhazírì mi fitnẹ̀tì nìta ọfẹ́ sọ wà lára ń bí fitnà obìnrin torí pé òun ni fitnà tó lágbára jù látara pé ó wà attached mọ́ ìtàn pè ní àdámọ́ láàárọ̀ èèyàn kò sí bó ṣe lè wò ó rí téèyàn bá ti ṣe ẹni tí ò lè súnmọ́bìnrin àdámọ́ òun ó dijọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ó yé báyìí nísìnyí bákan náà ni pé ní ṣáháwà adùn tí ọkọ mọ̀ tó sì pọ̀ lára ọmọ èèyàn tí ò gbọ́dọ̀ mọ́ béèrè fún lára méjèèjì yìí ni ìbóbìnrin ṣe lára méjèèjì yìí ni fìtínà obìnrin wà ẹ̀rì fi wà tọ́nà náà fẹ́ wọn kádùn ìrìn àyè bó ṣe kàá náà nù ní tó bèé gan lọ́kọ́ fi síwájú oníṣúyìí náà lè náà ṣe hàn bọ̀ ṣàwá tí mí náà nìṣá ìwà ìbáni والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحر ọlọ́ni àti ṣe lẹ́sọ̀kọ́ mẹ́yàn ó bù ṣàhàwáàtì ìnífẹ̀ẹ́ tó dùn tó dùn tó dùn ìnífẹ̀ẹ́ àwọn adùnrẹ̀yìnrẹ̀yìn ọwọ́ gbé mínà ní sáà láti orí obìnrin bí obìnrin adùnrẹ̀yìnrẹ̀yìn bí obìnrin kí ẹ̀ mọ obìnrin káàkiri ọkọ fẹ́ súnmọ́ obìnrin ọkọ fẹ́ bóbìnrin lò pọ̀ nínú àwọn adùn tí ń bẹ lára àyàn nù ni bẹ́ẹ̀ dẹ̀ ní tíyẹn bá dún ní mọ́ ẹ púpọ̀ yọ ọba ń tọ́pọ̀ jẹ́nu ayé yẹn yóò ṣe kí ni o yóò bá ń tọpọ̀ jẹ nínú ayé bó ṣe dáa tó nì náà bó ìjẹ́ pé ní nínú àdámá nínú nǹkan tó ọmọ èèyàn bùkátà sínú ayé rẹ̀ ní bẹ̀wọ̀ lọ ìtọ́ba pọ̀ jù yóò bá tọ́ba nǹkan tó dáa jẹ nínú ayé èèyàn láwọn apá ti máa ń dáṣà wọn ni pé zobi halẹ̀ ilmu bẹ́yìn àfọ̀kọ́ ọ̀dẹ̀ nìṣẹ́ zobi halẹ̀ ilmu ìmọ̀ tó ibi tí wọ́n pa á sí láàrin ta àwọn obìnrin ibi tí wọ́n dú ìmọ̀ sí tí wọ́n parí ayé rẹ̀ sínú láàrin ìtàn méjèèjì àwọn obìnrin ló parí sí àbíkọ́ náà wọ́n sàánù wa ó ti yé báyìí nísìnyí so bọ́lọ̀ ti sọ́hun lànẹ́bì náà sọ ànẹ́bì ní mọ́ta ọ̀tọ̀bà àdí fitnatan àdọ́rọ̀ alàbẹ̀jáde mìíràn nìsá n ò fi fìtínà kan lẹ̀ fáwọn ọjọ́ mi kọ́ wá nira fáwọn ọkùnrin inú wọn bíi fitna obìnrin ọlọ́nkọ sànù wa so akẹ́kọ̀ọ́ mímọ̀ ọgbọ̀dọ̀ lákìyèsí ó sì gbọ́dọ̀ sí kí ni ọgbọ̀dọ̀ lákìyèsí lọ́pọ̀lọpọ̀ ṣé kàmú àwọn afẹ́bìnrin là ń sọ rárá ní súnà nàbì lọ́wà àmọ́ bẹ́ẹ̀ bá kóbìnrin gan náà pẹ̀lú ìbálò bóòlù yóò ti ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mímọ̀ tọ́fíṣà ló máa nàbì láǹfààní bóòlù òde ní pọ̀jù èèyàn mójútó yẹn náà hmm? sọ̀rọ̀ tí ìbá tí wàá ṣe obìnrin tí ìtẹ́lẹ̀ tọ́ yẹn jìnnà sí pátápátá ó ṣe ìrìntìzáàlù ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì wádà ayé zékérọ̀ lè ayé yá mi ṣèbáà wàdàrí zikirọ́ orí mazdari fulasi tó wá ní aláwazun fíìlà ẹyọkan yìí náà ni ẹni nǹkan táwọn àpò onílùkọ sọ ọgbọ léyìí la pé sọ pé mazdari fulasi tó jẹ sàmáyìn náà ó pọ̀ dáadáa fáálù fíìlù fọ́ọ̀lù àyíbẹ̀rẹ̀ kan ni fa'alatun fi'ilatun fu'ulatun àbí fa'alanu fi'ilanu fu'ulan a ní fi'ila àti fa'ala àti fu'ula ẹ́ sọwárí fi'ila ẹ̀yọ̀kan tó bá wá náà ní òun náà ní zikirọ́ hm? ọlọ́ọ̀tún lọ́ọ̀ kúrán ti zikirọ́ tẹ̀bùsírọ̀ tán wọ zikirọ́ lèkólé naam so ẹ̀yọ̀kan náà ló gbà wá olùwọ̀dá ìzíkìrọ̀ fi ìrántílẹ̀ rìmẹ́mbránsì kí ẹ mọ dún dá padà wá lè àyà mi sùn bá tọ́bọ́ jẹ́ tàwọn ìgbà èwe fálẹ̀ àyà mi sùn bá nájímù nàbàlì ìgbà èwe tó rí yẹn ó ní ìràwọ̀ kan ìràwọ̀ náà ti wọ̀ ìràwọ̀ tí ò ní jáde mọ́ni àyà mi sùn bá àwọn ọjọ́ tí yẹn wà léwe ọjọ́ tí yẹn lè ṣeré jù tó lè ṣe fàájì gbẹ fílẹ̀ ìjọ ṣeré tóun náà kàn kú olétí ọkàn lọ o lè mọ yí táyà káàkiri àdúgbò o lè mọ lọ ta tẹ́ntẹ́ o lè mọ ṣe sàlìmọ́tà kékeré kan àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti máa ń tán fún ìsìn ẹ máa ta àbá tó máa ta sùwé wọ́n ní kàn lè kó kóró mọ́ngòrò gan máa ta àbí deri mínírààtì deri ọtí ọkàn lè kó ọmọ kejọ kó ọmọ fi gígúnra papọ̀ kó lóun fẹ́ ṣe mọ́tò lára rẹ̀ ọmọ ẹ̀sìn tó fáà tọ́mọ ẹni tó bá <laughs> gbogbo àwọn ọgbà ọkàn kéré lọ pé agbada ah, ah, ah, ọmọ tuntun ṣeré lọ ọmọ tuntun ṣeré lọ eré yìí tó gbogbo àwọn nǹkan ní ó ní ọgbàgbé ẹ àwọn náà ń pè ní àyà mùsùlùmá àwọn tó ti rí pé ní ọmọ èèyàn ọkékeré kọ̀ọ̀kan ọ̀kọ̀ wọ́ọ̀rì ń jẹ kọ́dà ó lè fara ṣe kò tún délé jíjẹ́ tó bá tún wá délé jíjẹ́ báyìí tó bá ń ba ṣe bí a kò bó bí a kò fi apá dá àbí kìnnìkan ah láyé mi ìtúndéjì rẹ̀ mọ́ ìtúndéjì mọ́ ìrọ̀lá kan jẹ́ parí tó ti bọ́ síbi ẹ̀ padà àwọn àyáàmù nì ní pé ní àyáàmù ṣèlá àwọn ìgbà tó ṣe wípé ní kọ́dà yóò ní wọ́rí o lè bọ́ sọ̀kan ó lè mọ tọ̀ o lè mọ yàgbẹ́ ńbẹ̀ o lè mọ wẹ̀ ńbẹ̀ kí bolo ti wẹ̀ yìí ìtààmú ti fẹ́ wẹ̀ ó ní wọlé wẹ̀ ni wọlé wẹ̀ dáre <laughs> àwọn àgbà nì àtàwọn táwọn náà kàwọ́ lé ó ní gbogbo ẹ̀ lápapọ̀ òun ló ní najmun afal ó ní ìràwọ̀ tó ti wọ̀ kí náà pè ní aluful òun náà ni pé kí nǹkan ó lọ pátápátá kọ́ wa máa ṣẹ́kù bí orí ba rẹ̀ díẹ̀ díẹ̀ ńlẹ̀ nínú alukur'an ọ̀rọ̀ ní falama afalakọ́lala òhìnbọ̀lẹ̀ áfìlì nígbà tí ìràwọ̀ níbi ìrọ̀yìn mórí tó wọlé ó ní la uhibbu al-lafilin ìsìn ah, mọ́ wọ́pọ̀ èmi ọ̀fẹ́ ń tèmi ọlọ́run tí ọmọ wọlé èmi ọ̀fẹ́ ó ti yé báyìí lẹ́sìn kí là ń sọ ń bì sórí kí ẹ mọ rántí gbèwé ìgbà kékeré kó wá máa tìrìtì ara rẹ̀ bísí pẹ̀lú ẹ̀ ọjọ́ tó ti lọ ni ìrántí tí òwúlò mọ́ ni òwúlò fún yàn kò ṣe ni láǹfààní torí pé tọ́ba lọ dé àkókò eré tó dé àkókò tí yàn fi ṣẹ lọ́hùn àkókò tí yàn fi ń gbádùn ara rẹ̀ kó tó di pọ́lọ̀ padà dá padà sí di tọ́ra tó bá ìpínlẹ̀ nǹkan báyìí bá ní kíyàn mọ rántí rẹ̀ kọ́ wá mọ dunnú kọ́ mọ wá gbádùn rẹ̀ kọ́ wá mọ yọ kọ́ mọ ájẹ́ rẹ̀ bí kó tó padà wá nì àwọn ọlọ́run ìkọ̀dá tó fún yàn bá kọ́ wá mọ dunnú pé ah táwọn ọmọ ń ṣe báyìí táwọn ọmọ lóbìnrin káàkiri táwọn ọmọ ń jalè táwọn ọmọ dín nǹkan gbé tí wọn mọ gbádùn bóun ti ń ṣe nì àṣòro ìbìlì máa ṣí à kí nìyẹn mọ dùn sí ẹsẹ téèyàn bá ti ṣe rí kó tó wọn mọ yọ nítorí ẹ àwọn kan tí ò dáa ni ìmọ̀ kó bá yàn wájú ọ̀gbọ́n subhanahu wa ta'ala ni ó yẹ báyìí nísìnyí so òun sì máa fa kó ṣe wípé èèyàn fẹ́ mọ̀ ṣe fáàrí pẹ̀lú ẹgbà sẹ́yìn náà ṣe rí àyìnbá tá a wà kékeré àwọn kan tá a máa ń ṣe nù ọ̀pọ̀ gan àwa ọmọ ta ni wá kíní kan ni wá èyí rántí ẹ̀ láti máa fi dọ̀wẹ̀kẹ́ láti máa fi sáwàdà láti máa fi dunnú àmọ́ rántí ẹ̀ tó bá gúnrí wa nítorí àtúmọ̀ pé ní á ọlọ́run ṣàṣàforíjì fún wa kí tó bá padà yá òun náà mórí bọ́m̀bẹ̀ òun náà sì gbádùn hmm? ó ti yé báyìí nísìnyí ẹ́ tọ̀ ètò tẹ̀lé iná aláìṣà ti ń kọ́ dọ́ì bá ti ń gbà dàtúrà. ní inna ahala ishatin nígbà tó ní ọgbà gbégbà ìwé ọwọ́ fẹ́ ṣe wáàsí fún ọ́n bẹ̀ àti nǹkan míì náà tóun náà dégbè ìwé tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ pé inna ahala ishatin abdulrahman abayo máke inna ahala ishatin orí ríṣàtù ìtẹ̀mí tó ṣe tọ́ gbádùn rẹ̀ tó dùn kọ́ dọ̀ ìta ha bá àlà lólò ń bẹ̀ ń lè ó pin yẹ́lẹ́yẹ́lẹ́ kó kún yẹn bó ti fẹ́ kọ́ nà sọ̀tọ̀ kọ́ nà sósì ọ hmm? gbọ́sẹ́ zahabatila zaatuha adùn rẹ ti lọ wálé muhal àmẹ́sẹ̀ rẹ̀ ń bẹ nílẹ̀ fún ẹ nínú ẹgbà wa mi iná àhànà ìṣà tí èyí tó dẹrùn jù hmm? tọmọtọpẹ ti ń jẹun pé hàní amẹríà èyí tó dẹrùn tó dẹrùn nínú ìṣà kí ni pè ní ìṣà bìkẹ́sì làáyé òun náà ní ìrí hayatul haya bí èyàn ti sẹ̀mí ayé bí sẹ̀mí ní ṣe lọ ó yẹ báyìí lọ́sẹ̀ wọ́n ní aṣàrọ́jùlú ríṣẹ́tẹ̀n aṣàrọ́jùlú náà lùkúrọ̀ náà lọ́sẹ̀ fàhùwà fi ríṣẹ́tẹ̀n yóò mọ̀ wá nú sẹ̀mí tí yóò mọ̀ bá ìyọnu ọlọ́wọ̀n bá dé náà pè ní ọlọ́run subhanahu wa ta'ala sọ wípé ní نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا àwọn ọlọ́run la pín ètò ìṣẹ̀mí wọn nínú ayé ń bí nígbà yìí sì ni màáyíta náà mọ̀ tó mọ̀ ṣẹ̀mí gẹ́gẹ́ bí mọ́sálárì mèmí tí wọ́n náà ti mọ̀ ní ọlọ́run nípa ìnáláwó màáyí ṣàtàn dọ̀ǹkà man àárọ̀dọ̀ à ń zikiri àbí ẹni tó bá gún kù níbi ìrántí òun ọlọ́run ọba ìsẹ̀mí fún pínpín ìsẹ̀mí tó le náà ni ọmọ bẹ fún ó ti yé báyìí nísìnyí tó bí àìsà nìyẹn. alìsímù ti alìlazat wọn náà ti mọ̀ súnmọ́ rẹ̀ zahabati lazat wa àwọn adùn rẹ̀ ti lọ jámù lazat adùn tíyẹn gbúrò lórí ẹnu àbí tíyẹn gbúrò látara ẹni tíyẹn bá jẹ àbí nǹkan tíyẹn bá ṣe lára adùn tí yorùbá máa ń pè ìsúnmọ́bìnrin àlìísùnmù hmm? ẹ̀ṣẹ̀ náà ló ń pè báwọn tí àtọ́ràtù ti máa ń jẹ́ ìdàkejì rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ wọn pé wà tààwọnú alálùbẹ̀rẹ̀ wà tẹ̀kọ́wá wà látàwọnú alálùbẹ̀rẹ̀ wà lọ́dọ̀wọ́n ọlọ́run ní wọ́tà á wà ní ẹ̀rànra yín lọ́wọ́ alàlìdírì wọ́tẹ́kọ̀ọ́ lórí dáadáa ìpáyọ̀ ọlọ́run wà láta wà nù ẹ̀mọ́tẹ́ kí ni ó ẹ̀rànra yín lọ́wọ́ alàlìdírì wà lọ́rọ̀dùwà àti ìkọ́ta rẹ̀ ni ó yẹ báyìí nísìnyí ìfúnmu gbà mí wọ́n máa ń pè ní aburú àti ìnira wọ́n máa ń pè ní kí ni ó ah, ọlọ́run náà kúrò á nìyẹn ọlọ́ni wọ̀nyí alúnaka nílùkọ́mùrí wà lẹ́yìn kùlùfìhìmá ìtumù kabiru wà mẹ́nàfìrù nínú wà ìtumùmá akíbarú nínú fìrìhìmá ọlọ́ni wọ́n mọ̀ bí ọ nípa tẹ́tẹ́ títa àti ọtí mímu láwọn ìgbà tọ́lọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí máa fẹ́ máa kọ ọtí fún àwọn mùsùlùmí bí ẹ̀jẹ̀ ọwọ́ ní fìhìmá ìtumù àwọn kan ní ẹ̀sẹ̀ ńbẹ̀ńbẹ̀ rárá tí ìmọ̀ mọ̀fúsádà tún ìbá nǹkan jẹ́ ìbàjẹ́ ìnira ńbẹ̀ńbẹ̀ wàmẹ̀nẹ́fì ọ̀lẹ́nẹ́fì àti àǹfààní fáwọn èèyàn torí pé n tó jẹ́ ọ́pọ́sìtì fún mọ̀nẹ́fì àǹfààní òun náà ní kí ni o mọ̀nfààrùn àbí mọ̀nfààrùn òun náà ní mọ̀fúsádà ẹ́ àlìmọ̀fààtú dídùn ha àlìmọ̀fúsádà ó ti yé báyìí nísìn wà ismuhuma aburú bẹ ìnira bẹ akibaru mi nẹfu ìyìnmá ó tóbi ju àǹfààní bẹ lọ àtà talẹ̀kọ̀ ìdámù ismu yẹ ìmọ̀ túmọ̀ àlẹ́ àzá ìmọ̀ túmọ̀ ìyàgbà mi ní ọ̀sán lẹ́kàn sí ọlọ́ni ọ̀mọ̀ yẹ alùdáàlìkà yẹ lọ àtà àmọ́ ẹ ti máa ti rú bẹ́ẹ̀ yọkàn ìyá níwájú ọlọ́run ọlọ́mọ sàṣọ wa ń bí ìyá àwọn àbá lóríṣiríṣi tá a bá débi orígun kéèyàn gbàgbé ìgbádùn téèyàn di ṣe ń di ẹsẹ̀ àti téèyàn gbádùn níbi nǹkan míì náà wọ́n mọ̀ sọ fún yẹn mọ̀ sọ yẹn láà lọ́pọ̀lọpọ̀ torí kí ló fà ní pé níwọ náà wò ó obìnrin kéèyàn lọ ṣe sìnà pẹ̀lú rẹ̀ nígbà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ gbádùn rẹ̀ tó bá ti wá lọ tán adùn ti lọ àmọ́ wà ní fún ẹ̀ṣẹ̀ tó kàn dì rẹ̀ ńkọ́ hálà ó wà nílẹ̀ hmm? bó ti pé ní èèyàn kan gbére ẹ̀ jáde ọlọ́jẹ́ ìgbádùn ọlọ́tẹ́ lọrùn náà ni à ah, záàbá ti lázàtù wá ká ní owó èèwọ̀ lọ́ba fi kú òtọ́tọ́ lọ gbádùn ara rẹ tó lọ sí ọlùdé kan tó lọ sí lábúrò tó lọ gbádùn ah, ti wá ọ́sá kí lòun jẹ kí lòun mu àti bó lòun ti ń sẹ́mi ayé òun kéèyàn mọ́ ti kí adùn tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ gbà dáadáa mọ́ lọ́wọ́. wọ́n tún lò kí n lè fọ́ dáṣà látà balùbí. ètò ìsàbí ẹ̀ẹ́dẹ́ ọ̀tún fà wọ́n tún lò kí n lè fọ́ dáṣà fọmọ obìnrin lẹ̀. afásà tẹnumọ́rọ̀ obìnrin obìnrin ni ó sì dáa púpọ̀ fáwọn àtàjọ jẹ́ ọ̀dọ́ àtàwọn tó ń jẹ́ ọ̀dọ́ kéré tí irú èmi tèmi náà ti kéré mọ̀ yìí ẹ̀tọ́ náà sọ́jà nága bọ̀ nù ayé rẹ̀ òtúrú kìlì já dáta fọmọ obìnrin lẹ̀ láta àfálùbì ha mọ́tòrí ẹ̀kọ́ sínú pátí ìnáwó mọ́tòrí ẹ̀tọ́ rẹ̀ ti karamba ní mọ́gbà àgbákò rẹ̀ lọ́wọ́ tó ń ṣe fi ẹ̀ẹ́zìn bọ́ọ̀bà lu ayé rẹ̀ nínú yìí ló ti mọ̀ lò ó wọ́tòrúfà wọ́n kó àbàrà rẹ̀ wọ́n gbé ọ̀gá wọ́tòjálà wọ́tòjálà wọ́n tó àmọ́ gbẹ̀ngbẹ̀n rẹ̀ pé ah ẹ̀ni èèyàn ńláńlá àmọ́ tó ọba ti pé rárá òun lọ́ọ̀mù àti òun lọ́bọ̀ níbi ẹ̀ ìdàkejì ni ó jẹ fún yàn ìjọmọlúwàbí yóò sọnù ọ̀wọ̀ yóò sọnù fún yàn ìnítumọ̀ yóò sọnù fún yàn ìdóníkàkùn yóò sọnù fún yàn kíníkì àlùwọ́ọ́dà àbí àlùwọ́yìdá tọkùnrin ọmọ jẹ abiyadu látara vọ́yìdá fáìlà tùlásì nínú àwọn nǹkan tí máa sásábẹ́ rẹ̀ tí máa jẹ́ ìtumọ̀ rẹ̀ òun náà ní kí o kí nǹkan jẹ́ bí ìròyìn àbí kọjẹ́ ara yẹn wọ́n wá ní bọ̀ yìí dà ni pé ní ẹni tó sọ́ọ̀tì níbi ọwọ́ ara rẹ̀ níbi ọwọ́ ọrùn rẹ̀ báyìí tó jẹ́ ọlọ́run tó sọ́ọ̀tì tó gùn hmm? so ọkùnrin ọ̀wá jẹ́ obìnrin jókòó ìdáa àlẹ́ ìsì báàlù kọ́ òun náà ní ìkàkùn tó tún létí fún nǹkan ìkàkùn tó létí fún nǹkan tí máa bá kéèyàn máa lẹ́wọ́ kọ́ máa sayẹyẹ nítorí rẹ̀ kọ́ máa gbé patí lẹ̀ kọ́ máa dá jẹ́tùgẹ́dà lẹ̀ kọ́ máa tí àwọn èèyàn lẹ́nu ẹ́ kí là ń sọ fúnra wa mi sọ̀rọ̀ à ń bẹ̀ jìnnà sí kó lè bá a dẹ́ ní ìyẹn ńlá láàrin àwọn èèyàn níta ń sọ ń bì yìí kí ẹ mọ̀ mọ̀ wá wọn káàkiri wọn mọ̀ wá bí tí wọ́n jòkó sí mọ̀sí hmm? kí ni o mọ̀ wá ìwọ̀n káàkiri ibi tí wọ́n jòkó sí ẹ ọ̀dọ̀ ọmọ dọ́wẹ̀kẹ́ ìwọ náà sì ti mọ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn àdúgbò kan tó lè pé ní ibi táwọn ọmọbìnrin bá ti ń tajà lálẹ́ ibi làwọn ọmọkùnrin kéèké náà máa ń péjọ sí ẹ̀ńtọ́ bá jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ́ kọ́ra ẹ̀ńtọ́ bá jẹ́ mùsùlùmí tó gbádùn tọmọ tó fẹ́ fàyè ìlú ṣe ìgbàkọ́lé ẹ̀ mọ́tò kí ni ìgbàkọ́lé ẹ̀ mọ́tò tó kó ọmọ mi gbogbo wàhálà tó ṣe ẹnu mọ́tò rọ́pọ̀ tó rí ntáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kéèké ń ta àgbẹ̀ lẹ́nu owó náà tán sí kán lè bá ẹ̀ kó lówó dákúdákú kí ẹ̀ ṣèkí ni òfin yẹn sọ̀rọ̀ ńbẹ kọ́dà lómi tóun náà jọmọ kékeré kan àgbàlagbà míì ní tóun náà lé káàkiri nínú èyí ó jìnà sí lèyìn fi ní ìtumọ̀ tó ti yé báyìí lókun so níbi alákọ̀ọ́kọ́ ó ní ọmọ mọ kọrin àwàdà pẹ̀lú wọn níbi eléyìí ó ọmọ fìrọ ààrẹ kọrọ lọrùn mọ sọ wọn di mọjẹmú nú ayé rẹ tó yàtọ̀ ń bẹ láàrin méjèèjì díẹ̀ bí nǹkan tí àwọn àbá sọ tó ti yé báyìí lóṣù. bẹ́ẹ̀ bá wá wá obìnrin tó ní kóun fẹ́ lè wí fahadà mahmud bí òfin ọlọ́run kan lọ́pàá tẹ́ bẹ́ẹ̀ níbòmí oníwà á ń ké wọlé ayá náà ní kùn wà sọ níhìn náà mi ní ìbá àdìkún wà sọ níhìn náà mi ìbá àdìkún wà iná ikùn. ọlọ́run ní àwọn adélébọ̀ nínú yín àwọn ọmọbìnrin nínú yín tí wọ́n jẹ́ adélébọ̀ àwọn ọmọ tó jẹ́ ewúlábẹ́rin ẹ̀fẹ́ wọn ẹ̀fẹ́ nìkáàkẹ́ nínú wọn ànábì náà pàṣẹ bẹ́ẹ̀ náà eléyìí dáa ju wípé àádọ́nbára wa ṣe aláwàdà mọ nígbà náà pé ẹ best friend mi àbí kí wọ́n pè náà àníbà náà boyfriend girlfriend girlfriend alákùn àrègílà dáńbẹ́kùn de àrègílà dáńbẹ́kùn de tó ń kálukú lè sọ de ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni tí sọlọ́run fún mi ìtúsí lẹ́tọ̀ọ́ wá fún ọ tó ti yé báyìí lóṣù yìí so ǹdọ̀sí àti àfáǹsẹ̀ fún wa yìí nàṣíhà tí ó wúlò fún mùsùlùmí níwájú ọlọ́run ọba rẹ̀ ni nàṣíhà tí ó sì wúlò fún akẹ́kọ̀ọ́ mímọ̀ níbi ìmọ̀ tí ó bá ń kọ́ ni. wálé àná láti láhàwí àtọ̀rọ̀ e, wà nílẹ̀ àmúrọ̀dì múrọ̀tàjì oníwálà e, àná láti láhàwí tó bá lè rí nǹkan míì tí ó gba àkókò rẹ tó jòkó tì lọ́rùn tí ó wàá mú ọ ṣe eré gbàgbé á ní àlàtìláwìn kò níbi àwọn nǹkan eré àwọn nǹkan fàájì àwọn nǹkan tí mo wí sàkókò yàn ó ní ọwádìí ẹ yóò ní ọmọ ṣe wà á ní amúrọ́dì àní o tún wá nǹkan múra ẹ gbàgbé níbi amúrọ́dì kí ni pé amúrọ́dì òun náà ní ọ̀dọ́ ọ̀dọ́ langba lóbìnrin mọ̀tẹ́jìlì kẹfàl èdè pé ní ọwọ́ ẹ̀yìn rẹ̀ báyìí yọ mọ̀ ṣe kí ni o tí ọmọ jùdí hmm. aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹnìkan béèrè béèrè ń bí ẹni háàzì ilẹ̀ ìmáàmá àhíyà lè lè ṣèhìzá amúlẹ̀ zina èyíkéyìí tí n bá pè nínú méjèèjì èyí tí mo torí ẹ̀wé tọ́wà nínú ẹ̀mí mi tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala mọ̀ òun ló pàtàkì kí láàbẹ̀ ṣe ń bí ẹ̀ṣọ́ sáré síbi ká máa fìyàn rẹ́rìn wọlé ẹ̀yà àdùbìlà ìsèhìsá ò bá wò ọlọ́run mọ́ṣá sọ wà ń bẹ̀ ẹ̀ṣọ́ bá wò lóòótọ́ kò sábúrú ń bi kí o ṣẹ̀ṣọ́ àmọ́ wà lọ́ọ́ ìpèsè nítorí ẹ̀ṣọ́ ẹ́n sọkúlọ́ subhanahu wa ta'ala kò sáré kó dáadáa rẹ̀ fún wa. náà aláwù bó o ṣe rí ni tó ṣe wá pẹ̀lú wáwò yìí ó lè wá pẹ̀lú alifil maksuro náà tó pè ní aláha hm? lóhùn ní méjèèjì nìyí fún nǹkan tí ń bá máa mú yàn bí sí tí ó máa jẹ bí eré ẹ àtọrọbù ńkọ ìdọwẹkẹ òun náà lèmi máa tú sí tó yẹ pé ẹni tí inú rẹ ò dùn kọ máa rí kinní kan máa dùn nù bí lárúbá ti mọ tún náà nù ni bóyá torí pé inú yẹn dùn àbí inú yẹn ń bàjẹ kó sá máa rí kinní kan máa pa á lẹ́rìn bí kan gbé ọ̀bọ lẹ̀ ọmọ kọ́ máa yọ tí mútà náà bí sọ wípé ní. وما تر بي لما رأيتك بدعة لقد كنت أرجو أن أراك فأترب لقد كنت أرجو أن أراك فأترب ó ní wà máa tọ́rọ̀ bí ìdọ́wọ́ ẹkẹ́ mi rẹ́ ní kéèké mi yìí lámàrọ̀ ayétúkà nígbà tí mo rí ìwọ káfúrọ̀ àlèṣídí kìí bídí àtàn kìí tuntun kọjẹ́ tuntun wàkọ́dí àrùjọ mo tún máa ran kàn ó ti wù a ní àárọ̀ kà pé kí n rí ẹ fún àtúrọ́bù àti kí n àwọn bọ́ọ̀ ẹ̀kẹ́ mi lọ́sàn mo ṣe ìbájú kan mo dunnú tèmi <laughs> ó ní nǹkan tó wù òun nù ni so àfa ibùdó jí ní tọ́jú ọmọ kéwu a. àfa wa ẹ ti sọ gbẹ́ni yìí dọ̀bọ̀ tán níbo ló ṣe ti gẹ́ẹ̀dì nǹkan tó ń sọ tó túmọ̀ sí pé ní ẹ̀kọ́ ọ̀bọ̀ ọkàn máa dọ́wọ́ ẹ̀kọ́ kan máa pààyàn lẹ́rìn náà mú kókè ní tọrọ àwọn bíi kí ẹ̀kan máa gbọ́lù kọ́ máa gbórin kọ́ kan máa jó àwọn orin èyí tó ní mẹ́sẹ̀jì kan àti èyí tó ní mẹ́sẹ̀jì náà ti fi ìlú náà ti fi piano nǹkan sí kí lọ fẹ́ fi ṣe ògbúrò àwọn kan wọ̀nyí wọ́n máa mú ìyálára kan wá fún yàn tó ṣe wípé ní kọ̀pa ìbànújẹ́ ní ẹ̀mí èèyàn rẹ̀ jíjó kan ọmọ wá fún yàn tí ọ̀pa ìbànújẹ́ ní ẹ̀mí èèyàn rẹ̀ tó yé báyìí ní sí àwọn nǹkan wọn nì ní ẹ̀mọ́ ti kíni ẹ̀mọ́ jìnnà sí kíná pé ní amúrọ̀d wáhì dálímọ̀ sí kọ́tì fi àdáyàtà sí àmúradì fúndálé àbọ̀ rahimahullah oníwáhì dálímọ̀ sí kọ́tì àti ọgbọ́n àgbàlagbà fi hadathati amrodi nígbà tí yẹn sì wà ní àwọn ọjọ́ orí tó sì wà lọ́jọ́ orí ìbẹ̀rẹ̀ àmọ́ o amúrádì tó wá ní kí náà pè ní amúrádì mú gan òun náà lẹ́nu tó ṣe pé ní irunmú rẹ̀ ti pé àmọ́kẹ̀tì ìbẹ̀rẹ̀ irun gbọ̀n ní èjì tí yẹn wà gbà ní yàtọ̀ sáwọn tí èyí ní irun gbọ̀n tọ́lọ́mù ẹ̀kún wọn irun gbọ̀n ẹlòmíín sì ní irun gbọ̀n máa ń síwájú fún àmọ́ ìtọ́kọ́mọ̀jù náà ni pé ní irunmú tí wọ́n ṣe bí ẹni wà irùngbọ̀n ò ní tì pé kọ́dà nígbà míì ọwọ́ bí yóò ti pé àwọn kọ̀rẹ́ kẹ́bà ihò ẹ̀kẹ́bà kò ní tì pé táwọn òpin náà ah, eléyìí tí wọ́n ti ní tóun kàn wáyé tóun ò lè fa fún òun lẹ̀ mọ́bòmí ní òun lè ọjọ́ orí ó ti yẹ báyìí nísìnyí àwọn èjì ni lọ́mọ pínyẹ̀ ní alifatal amrod ìgbà yẹn lọ́mọ pínyẹ̀ ní amrod àfáwa gbà lérò bí fún ọmọ obìnrin tó wà nínú èjì ni èjì ọmọge seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three ó tó wàhùn ó tó wàhùn ó tó ìdí ń di ìyá bọ̀ kọ́dà bí ọba ti lọ́kọ̀ ó ti ń di ìyá ní twenty four lọ sókè àbá ìyá ti dé o ìyá ti dé kíni ìyá ti dé ẹ̀ẹ́ àwọn tó fẹ́ nájà rẹ̀ ń gbọ́ àwọn òní pọ̀ mọ́ tó bá ti ẹ̀wà gan wọn ń dàbí àwọn tó wà ní ìdìgbà ní ọkọ̀ tó pé ní àwọn sixteen seventeen bí èèyàn bá sọ̀ra pẹ̀lú rẹ̀ àwọn karambà ọ̀tọ̀ ọlọ́run lọ́fẹ́ mọ́ nájà ń gbà wọn ó ti yé ẹ̀ sọ ní orígun ìbẹ̀rù kí náà pè ní alikafalu hmm? òun náà ní muakhirotul insan ọwọ́ ìgbẹ̀yìn lọ́dọ̀ ọmọbìnrin tí wọ́n sábà mọ́ ń lò dáadáa wọ́n ní fùlànà tó ń àjíṣà olùkẹfẹ̀lì ìdí rẹ̀ hmm? ọlọ́run bá subhanahu wa ta'ala òun ló ṣe áàlà tó tọrọ bí wọ́n rí náà والغناء المسحوب والغناء المسحوب بآلة الطرب ọlọ́run ló ṣe é léwọ̀ gbogbo tí ọmọ jẹ́ nǹkan amúnijó amúnigbọ̀nrí amúnigbọ̀nsẹ̀ àwọn ọwọ́ ní máa síwájú ijó hmm? gbogbo tí ọmọ bírù nǹkan bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ló ṣe é léwọ̀ alimaazi ká máa tẹ piano ká máa tẹ jìtá àtàwọn tọ́bàjọmọ́ bẹ́ẹ̀ ẹ́n gbogbo àti kí wọ́n máa lu bí dùgbẹ́ lápapọ̀ ọlọ́run ṣe ilé wọ̀ nínú alukur'an ọlọ́run wà mí nẹ́ẹ̀s máa ń yẹ ṣiṣẹ́ ìlàhà wà lẹ́hàdì lèyọ̀dínlá àǹtẹ̀dí lèláhì bí wáyé rẹ̀ ẹ̀lú wọ́yẹ tẹ́kìdáhà húzùwà wùlá ìkẹlẹ́hùn àdáàbò muhin ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó ṣe pé ìlàhà wà lẹ́hàdì afa abdullahi masoud nígbà táwọn ó tu yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní àdìsí náà àwọn ọ̀rẹ́ wọn máa lùlù tán máa dùn òun sí tóbìnrin máa ń sàjásá ń bẹ̀ tí máa bá wọn gbé e ọlọ́run láwọn sọ pé nǹkan máa rà ni, ní líyùdí la ẹsẹ̀ bíi ìlìlá ọ̀fẹ́ sọ àwọn èèyàn ní kó lójú ọ̀nà ọlọ́run ní ọ̀gọ́ ìbò sí rínú ni ìbò lèyìn ó ti gbọ́ dùdú ti gbọ́ ni tẹ́mi rè ní fẹ́ wà ń bẹ̀ nínú irinṣẹ́ ètò tó yára lẹ́yìn obìnrin òun náà tó ní kéde òun náà ní irinṣẹ́ ijó àwọn nǹkan ìlú àwọn nǹkan orin yìí wà ọlọ́ba subhanahu wa ta'ala ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́yẹ tẹ̀síza ha húzùwà fí àwọn oríkì nínà ní nǹkan fàájì nǹkan yẹyẹ ọlọ́ni wùlẹ̀ ìkẹlẹ́hùn àdáàbù muhìn torí ọmọ rí fún nǹkan tó nọ́mà ni kò ní kàákún lọ láwọn bẹ́ẹ̀ ìyà tí mo yẹ ẹyẹ yẹn ń bẹ fún wọn. nínú bòmí ọlọ́ni wà tẹ́fùzìz mọ̀nísítà tó àtàmín hùm bìsọ́wò tíkì gbogbo ẹni tí wèé ṣùgbọ́n ní kápá wọ́ ọmọdọ̀ pẹ̀lú ohun rẹ̀ kí lóhun rẹ̀ òun náà lórí kíkọ́ ó ti yé báyìí nísìnyí àfa wa ibn qayyim al-dawzi rahimahullah ó ní wọ́n ní náà kí yẹn wá máa dùn kọrin hmm? min aacdomi dawaaci ila almacsiya atalaye rẹ̀ ni bí mẹ́ta náà ló pín sí sórí kí èèyàn kàn mọ báà náà ti ń kọ kí pé wàlá aláàtì láhàwí ní àtọrọ bá báwa náà ti ń kọ pẹ̀lú òun gìnnáwó náà ní jáde ń bẹ̀ àmọ́ kí là á fi ń kọ́ tọ́ba ṣe wípé ní ntọ́jẹ́ nǹkan tí ọ̀dà nǹkan àbàjẹ́ là á fi ń kọ́ ó ti di máa fíyà ṣèyí ò lé ní. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó ṣe wípé ní nígbà tá a tún wá ń ṣe gìnáwù a tún padà wá fi irinṣẹ́ tí ọmọ múyàn dó yọmọ múyàn gbọ́npá máa gbọ́n rí máa gbọ́nsẹ̀ a tún wá fi kún èyí ń tiẹ̀ akọ ẹ̀ṣẹ́ o àkọ ẹ̀ṣẹ́ ń bẹ̀ o èèwọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà lè tó ṣe wípé ní bá a ti ń kọ́ ilé àti ń kọ́ àmọ́ kò sí ọ̀rọ̀ ìwọ́ ń bẹ̀ kò sí irin kò sí orin kò sí kò sí ìlú kò sí piano kò sí nǹkan kan bẹ̀ ẹ̀yìn òun ní sí òun lẹ́tọ̀ ó ti yé bá wọn nísìnyí so wákàtí àwọn àgbàlagbà máa ń dánì wákàtí kìíní wákà bá aláìpé ni lókùnbà tó ń lọ́ba sí kìíní tó bá ti jẹ́ nǹkan tó nítumọ̀ dáadáa ó ti yé ẹ àyà síbẹ̀ ní kálíbà dìfáyìn kí náà ń pè bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ míì àfáàbí nìkan yìí máa ní a sórin ṣé gìnnáwó rúkìẹ́tù zina ọ̀pọ̀tún zina egede àyájọ́ zina nù ni tó wú nǹkan o kọ́nà subhanahu wa ta'ala kò sọ wa ń bẹ̀ anaba muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn mọ́ buhari gbà wá nù sọ̀híhù wọn wọn là níbi ni pé láyàkùn nánà mi ọmọdé dandan ni yóò wà ní àdúgbò mi ànábì àwọn àjọ kan sí pé ní yẹsẹ̀ ìlú nàìjíríà wà lè xarí rọ abẹ́ obìnrin wọn sọ ọ́ dẹ̀tọ́ aṣọ siliki wíwọ̀ wọ́n ní ẹ̀tọ́ ní kòtà burú bí àwọn orí nínú kùránì ànábì sọ tipẹ́tipẹ́ láti bí ọgọ́rùn ọdún mẹ́rin ó lé sí wọ́n ṣe wà ń sọ láwùjọ wa wọ́n ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. wọlkọ́mù àti ọtí mímu wọlmàáyàzífì àti gbogbo ń tọ́ba jẹ́ ìlú ẹnìkan béèrè pé báà nílé nǹkan <laughs> ẹ dákun sí bí awọ náà fi dé wọ́n sì kàn án máa ra jí ọ̀dà sísà gbóhùn jáde ìbá àmọ́ jáwọ́ ní gbóhùn jáde wọ́n sì lù ẹ̀tàn ní jẹ́gbẹ́gbà náà wọ́n náà fi lù ẹ́fígi lù ojú ẹ̀bá nínú yóò dún dáadáa yóò dún ìlú ní gbogbo ẹ̀ ẹ̀tàn àti àpọ́nlé èdè àwọn nǹkan náà fi pé bàndírì yorùbá jẹ́ bàndírì bàndírì wo yorùbá èdè bàndírì èdè àwọn nǹkan nù nì ọ̀dà táwa náà bá ń pè ní ẹ dúfìnì dúfìnì dúfìnì dúfìnì kọ́ mọ̀ àbí tọ́bùlù ni ọmọ gbogbo ẹ̀ lápapọ̀ wàlà yẹn ń zi lánàá akiwamu nílẹ̀ jẹ́ǹbi alẹ́mi ok a ti ń kọjá ibi tá a lọ báwọn dédé ibi tá a fẹ́ ká dó náà nìyẹn so àyíwá mọ iye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àhàdìsí ànábì ti sọ fún wa pé ìwọ ni ẹ má dédé rẹ kìíní ni ọ̀dà ànábì wa ń fún wa ní àdéhùn yà báwọn èèyàn bá láwọn ò dẹ́yìn bẹ́ẹ̀ kí lè àdéhùn yà náà bil hosfi wal rírí ilẹ̀ mímítì ànábì ní yóò máa ṣẹlẹ̀ yóò sì wà wàlmásì ká yí àwọn èèyàn padà sí nǹkan míì wọn ni wọn bímọ kan bì kan olórí méjì wọn bí àwọn ìbejì kan wọn lẹ papọ wọn bí ẹnìkan ojú kan ló ní wọn bí ẹnìkan ọlẹnu wọn sẹ ọpọlẹtì rẹ ní wọn bí ẹnìkan ẹsẹ rẹ ọba aláǹfẹ gba wọn oríṣiríṣi tí ẹdá wọn mọ yàtọ sí ẹdá omi èèyàn tá a mọ wá mọ ànábì ní yóò máa ṣẹlẹ̀ ẹ nígbà tí kíni o nígbà tó bá ti di pé àwọn nǹkan nú àwọn èèyàn wọ́n mu tí yusamọ́nà ha bí rẹ́rí sími ha tí wọ́n sọ lóko míì tí èso kọ rẹ̀ ike máa wulẹ̀ àyà ni <laughs> subhanallah tó tún lùlù sí wọn lórí tí wọ́n lùlù tí wọ́n kọrin tí wọ́n ń jó tó ń pa àwọn obìnrin àná bá wọn ṣe bá pọ̀ wọn nígbà náà pé aláì mórí kan tó rí inú mi sí bàjẹ́ inú mi bàjẹ́ pọ̀ kí ló bà mí ló jẹ́ ń bẹ̀ náà ni pé ní béèyàn bá fẹ́ kọrin ṣẹ́rí àwọn àfáà tá ń sàpọ́nlé wọn àwọn àfáà tá ń gbà wọ́n lọ́wọ́ àwọn oníbàjẹ́ ẹ mọ́jà mọ́ fi sínú ìbàjẹ́ tẹ̀yìn gẹ̀gẹ́ ń ṣe fúnra yín mọ́ ẹ sì bàjẹ́ yín lọ́tọ̀ ẹ mọ́dà wọn papọ̀ gbogbo àwọn tí wọ́n di akọrin kọ́dà èèdórí àwọn bàbá àbáyédéńjẹ́ abdulateef bàbá ah, abdulateef adigbite sadigbite nàníṣà àwọn tán máa ń kọrin gbà wọn àwọn àbáfá lọ́wọ́ àtàwọn táwọn náà pawọ́ tẹ̀lé wọn tí wọ́n mọ̀ ọ́ kọrin láwọn ayé àwọn sheikh adam rahim abdullah èmi ò mẹ́ni kankan nù wọn tí wọ́n mọ̀ fi wọ́n sínú orin tí wọ́n mọ̀ pé lágbádá náà ah àwa náà mọ̀ fún àmọ̀ fún recognition èmi ò mọ̀ wọn àmọ́ lóde nígbà yìí nísìnyí ẹ wà lẹ́fẹ́ fi sheikh adam ẹ wà gbélú àtijọ́ lẹ̀ obìnrin ló tún wọ́n mọ̀ kọ́ ẹ tún wá gbéyìn náà jáde náà mọ̀ lóbìnrin lówó subhanallah èyí tí mo rí jọ̀wọ́ ní ní wọn kọrin lóhun kìí ṣe ọdá mìíràn tó ń lùlù wọn ṣe gbé sí àwọn ọkùnrin kan náà wá jáde wọn náà lówó gbogbo orú nǹkan wọ̀nyí ọ̀dọ́ mọ́ ìlànà àwọn àfa àwọn ẹ mọ́ ìyá ọmọ ọ̀sán tí mọ́ kókó ń gbó bá ìyá rẹ̀ tá a bá rí wọn fi sára àṣáírọ̀ pé àṣáírọ̀ ni wọ́n àṣáírọ̀ wọn tó débi irú àwọn nǹkan wọ̀nyí ẹ lákìyèsí púpọ̀ ẹ lákìyèsí púpọ̀ iye yẹn wa ṣùkọ́ làwọn ṣe kí ni o. kọ́lọ̀ wọn sànù wa ká jìnnà sírò àwọn kan wọ̀nyí ọlọ́hì òun ni ó da fún wájú ànábi wa ń tẹ̀síwájú ń bẹ̀ ànábi táwọn èèyàn bá ti yẹ táwọn bá ti gbọ́dọ̀ bá ń ṣe olú nǹkan báyìí yẹ́kṣẹ̀tò lọ́hù bí himu ar wọ́yẹ́ jàlú mi nù kírọ̀ dẹ́ta wá kọ́ náà zíir ọlọ́wọ́n yọ ọ̀bọ nù ọlọ́wọ́n yọ nù oríṣiríṣi ẹ̀dá ọlọ́wọ́n mọ̀ yọ lára wọn níbi kan náà ni ó ti bẹ̀rẹ̀ tí wọ́n fi sáwọ̀ bí káàkiri tó ti yé báyìí táìmù láti lè báyìí àní lẹ́kọ́ mọ̀ gbọ̀njú ṣé kàkà ẹ̀yọ̀kan ìṣàbò so ṣọlá subhanahu wa ta'ala kó mọ́ sàánú gbogbo alápapọ̀ kó mọ́ adó lórí dáadáa níta ń pèpè sí dáwà tọ́lọ́ǹtà náà ni níta ń wa lẹ́kọ̀ọ́ rẹ̀ dáwà sọ́dọ̀ níta lẹ́bi rẹ̀ náà ni èyí náà ló jẹ́ pàtàkì òun ló sì jẹ́ ìpìlẹ̀ gbogbo nǹkan tá a gbọ́dọ̀ padà sí díẹ̀ tá a bá ti padà sí díẹ̀ ọlọ́hìn yẹn láwùjọ wa nígbà tó gbọ́ aṣọ kan lórí kájọ máa kírun ṣé fìlà fún bẹ́ẹ̀ ni láéláé tá a bá ti gbẹgbà wá àrùn tá a jọ ń kí bákan náà ọ̀rẹ́ ká gba àwọn nǹkan ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وصل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته